sheikh ibn uthaymin alayhi rahmatullah nínú sharhu bulugul maram wọ́n ṣe ní àlàyé lára àwọn nǹkan tó ṣe wípé tí ẹni tó ń ṣe wáàsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ kí wọ́n wò wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé ẹni ẹ bèèrè pé ma wà áwùlà mímọ yẹ fàálù bọ́tún náàsì ánìyàn tàhírí mímọ̀n àkùtọ̀ àfilmẹ́n hajj kí ni nǹkan tí ẹ lè sọ nípa tí àwọn ẹlòmíín ṣe lónìí níbi ma wọ́n nu àwọn èèyàn against ẹni tó bá ṣe mistake níbi manhaj wàláwù àtibáhùn kẹfìrún tẹ́ni ẹ̀rẹ̀ ní àwọn followers tó pọ̀ yudhkar hadha bismi ṣé wọ́n dárúkọ rẹ̀ wa hadha yudhil ahya tọ́má dárúkọ rẹ̀ ní yóò jẹ́ nǹkan tí ó kó sùta bá wọn tí wọ́n ṣe ń líìfù kan wa aidan yaj'aluhum yanfiruna min al-manhaj as-sahih bákan náà ìdárúkọ rẹ̀ yẹn nìyí yóò jẹ́ kí àwọn tẹ́sán líìvù tí wọ́n jẹ́ bíi followers ẹ̀ yẹn nìyí kan máa sá kúrò níbi almanhaj sahih manhaj tó lálàáfíà bisababi ta'arrud li hadha shakhs nítorí ìmọ̀ dárúkọ ẹni yìí alladhi yuhibbuna tí wọ́n nífẹ̀ẹ́ yìí wa yarawna fi ta'zim tọ́dẹ̀ rí pẹ́ni tó yẹ kí àwọn gbéga ni gẹ́gẹ́ bí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tíyàn bá nífẹ̀ẹ́ àfáà kan kápẹ́ńtà bíríkìlẹ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá nífẹ̀ẹ́ àfáà kan ní ìfẹ́ afọ́jú òun sábà máa bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ẹ sọ̀rọ̀ pé àfáà ẹ tiẹ̀ dárúkọ àfáà gan-an ẹ kàn gíìfù fatuwa tó yàtọ̀ sí fatuwa tí ó ti gbọ́ lẹ́nu àfáà tí ó rẹ̀spẹ̀tì ó ti bẹ̀rẹ̀ sí ní kórìíra fún yín lákọ̀ọ́kọ́ ẹ dárúkọ àfáà rẹ o ṣùgbọ́n tó gbọ́ lẹ́nu yín yẹn ni ó rí i pé ó tako in tó ti mọ̀ lọ́dọ̀ àfáà òun yóò ti máa ní ìkórìíra fún yín bóòni tẹ́ bá wá dárúkọ àfa rẹ̀ ìpè ntàfa rẹ̀ sọ kò correct tó ṣe pé nínú Islam kò rẹ̀ sí nǹkan tó burú bẹ́ẹ̀ bóò tó bá ṣe pókè èèyàn wá ń bú àfa yẹn bóòni ó ṣe fíìl so eléyìí òní tí sheik tí wọ́n ń ṣe ní àlàyé ìpè yẹn firuna àwọn èèyàn ó máa sá minal manhaj sahih níbi manhaj tó lálàáfíà bisababi ta'arrudi li hadha shakhs torí pé èèyàn àtàkì àfáà yìí alladhi yuhibbuna tí wọ́n nífẹ̀ẹ́ wa yarawna fi ta'dhim tó ṣe pé wọ́n dẹ̀ rí pé ó yẹ kéèyàn máa rábàbà ní kéèyàn máa pàtàkì rẹ̀ sheikh ni naam oníbèrè ni yuja tullabul ilm àwọn students of knowledge ń bẹ bẹ́ẹ̀ sheikh wa fèsì pé alladhi nara èyí táwa rí an yuqalu bi aibin manhaj bi aibin manhaj ó ní ká sọ wípé manhaj yìí kò lálàáfíà that is àlébù tó ń bẹ ń bi yẹn kéèyàn sọ torí pé òdodo ní a ní dákẹ́ lórí ẹ̀ ọ̀nà bá a ṣe sòdoro la máa wá ní tó ká correct best way wo la lè fi correct yẹ ìyẹn ni téyìn ó máa rò ẹ̀ ń tọ́lọ́ ń bá dẹ̀ ní kó ní hikma ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá fi ṣe kó ń gẹ́rẹ́ yóò mọ the best way láti lè fi correct nǹkan yìí. لأن المقصود هو التحذير من المناهج المنحرفة torí pé nǹkan tá a fẹ́ gangan tá n lé tẹ̀sìn fẹ́ ká ṣe òun ni pé ká wọ́n against àwọn manahij àwọn ìlànà elmunharifa almanahij almunharifa àwọn ìlànà tó wọ́ allati tuthiru nasa ala wulati umurihim èyí tó ṣe pé ó máa ń jí àwọn èèyàn ègéèsì àwọn olórí wọn tó máa ń jí àwọn èèyàn ègéèsì àwọn olórí wọn táfàmì bá ṣe lẹ́kṣọ̀ fún yín sí bíi kẹ́ rí ìbọn kẹ́ lọ yìn fún àwọn olórí ni ó mọ bí ó ṣe chájì yín ẹ̀yin náà wò ó ó gbogbo ọ̀nà ṣe rí ẹ́ omi ló kún gbogbo ta yẹ ẹ̀nà wo àwọn èèyàn kan já sínú gọ́ta ní mọ́ra wọn àwọn olórí olórí burúkú ni wọn kíní kankan mọ́ra wọn yóò jí àwọn èèyàn wọn á dẹ̀ kúrò nu mọ́ṣáláṣí àbíbi tí wọ́n ti ń ṣe halkọ̀ ọ̀hún the next thing máa wá irú àwọn ìlànà báyìí ni a gbọ́dọ̀ máa warn against ẹ̀ ni wàhálà ulama ihim bákan náà àwọn afa tí ó jẹ́ àwọn afa wọn wọ́n máa ṣe bá dhalika àti tójúlé wa bihadha yu'raf anna al-qa'il innama qala adlan wa laysa lahu gharadun fi ash-shakhs al pẹ̀lẹ́lẹ́ yìí ni a fi mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ tó ṣe pé mọ́nájù ló takò òdodo ló fẹ́ sọ kò ń ṣe pé intention ni láti lè bẹnu àtẹ́lu personality kan almuayyan ma fi gharadun kò sí tó kàn wá pẹ̀lú personality kan ni that is individual kan tó wà specific ní almuhim almanhaj èyí tó pàtàkì jùlọ òníbó la ṣe fẹ́ correct ìlànà táwọn èèyàn tọ̀ walihada qala mu'min ali fir'aun wọ́n nítorí ẹ̀ arákùnrin tó gba islam nú àwọn ará ilé fir'aun sọ pé ataktuluna rajulan an yaqula rabbi allah nípa anabi musa alayhi salatu wasalamu ipe kí ni problem yìí wá sí ló ṣe fún iṣẹ́ fẹ́ pẹ́ ni tó ń sọ ipe rọ́bì Allah Allah owó ni ọba tèmi tó dá mi tó ṣe jẹ mú fún mi ọwọ́ ya'rif man huwa ar-rajul ọkùnrin yẹn ni ó mọ ẹni náà man huwa man huwa ọmọ ẹni tó jẹ́ òun náà ni ànábì Musa alayhi salatu wasalam lakin yakhsha an Musa ṣùgbọ́n kò fẹ́ dárúkọ pé ṣe fẹ́ pa Musa يقال هذا متعصب لشخص لشخص موسى ومثله لشخص موسى tó bá fi lè dárúkọ ànábì Musa wọ́n ní ẹni tó ń ṣe tàásùbù fún gbarata fún ànábì Musa alayhi salatu wassalam ومثل ما ذكر التاريخ عن أبي بكر رضي الله عنه wọ́n ní àpèjúwe mi náà tún ní nǹkan tí ó ń bẹ nínú tàn tó ṣe wípé wọ́n sọ nípa abubakri hina tọ́rádàwó almushrikun inda alkaaba wọ̀wọ̀ yatuf ìgbà táwọn mushrikin lé tó ń ṣe tawáfù níbi kaaba famsakawu rọ́dùn وقال لهم أتقتلون رجلا أن يقول ربي الله سونا سبين نبوة محمد صلى الله عليه وسلم ومن الرجل muhammad rasulullah sallallahu alaihi wasallam huwa ya'rifuhu abubakar abubakar ma lakin ma qala muhammadan kò sọ pé muhammad li allah yuqal inna hadha ta'assub li shakhsi nítorí kan ma sọ pé kíni ó ń gbarata fún anabi wa muhammad sallallahu alaihi wasallam falladhi yanbaghi lil insan wani tó bá mu fún ẹni tó ń ṣe wáàsí أن يتعرض للمنهج الخاطئ منهج methodology tó bá wrong kó má sọ̀rọ̀ ń pa yẹn ويقال هذا خطأ kéèyàn sọ pé léyìn mistake ni a ní fi mistake ilẹ̀ kó lọ wa amma fulan wa fulan ṣùgbọ́n a sọ pé lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá falẹ́sàlá ni mi ṣe ìyẹn ò kàn wá illa idha kana yuksha an yaktarra an-nasu bi aqwali àfi téèyàn bá ń bẹ̀rù wípé káwọn yẹn má lọ fọ́ọ̀lù fún ọ̀rọ̀ rẹ̀ wala yufarriquna bayna al-manhaj wa bayna ar-ra'i as-sahih so wọn lè ṣe òpinya láàrin ìlànà tó dáa ráàyí tó dáa tí tí ó dáa fàyínà ìdín tó bá dé lẹ́fù yẹn láàbàsì kò sí tó burú bí ká dá orúkọ rẹ̀ li'annahu yujad ba'du al-ulama alladhina alafu kutuban qadima torí pé ó ń bẹ àwọn àfáàmì tí wọ́n ti kọ tíra àwọn tíra tó ti pẹ́ yujad fi kutubin kalimatun tayyiba ó ń bẹ bẹ àwọn tíra míì tán kọ àwọn ọ̀rọ̀ tó da náàfíà tó ṣàǹfààní muwajjiha tó ṣe kó ń kọ́ni lẹ́kọ̀ọ́ wa yujad fi kutubin kalimatun dalal at the same time èyí ó máa rí inú àwọn tíra wọn àwọn gbólóhùn ànù tó ń bẹnu tíra wọn náà bí gbólóhùn tó dáa tó wúlò tó ń ṣàǹfààní ṣe ń bẹnu tíra wọn lè yóò máa rá wọn gbólóhùn tó ṣe pé yóò máa ṣe àwọn èèyàn lọ́nà wọ́n ní wàyú judge fi kutubihim kalimatu dalal ala wajhi bayyin ní ọ̀nà tó clear kashams ó clear bí oòrùn wàyú judge fi kutubihim yahtamilu hadha wa hadha èyí ò máa rí ibi tíra àwọn míì náà èyí tó ṣe pé ó lè túmọ̀ sí nǹkan tó dáa ó lè lè túmọ̀ sí nǹkan tí ò dáa fàyídà dakara alinsan afa tó ń ṣe wáàsí tó bá mẹ́ṣàn wọn kan báyìí lè allah yaktarra nasu bí máa yaqulun torí kí àwọn èèyàn má lọ gbàtànjẹ pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ mímà yẹ̀ṣtẹ́bì nínú àwọn nǹkan tó lè fa ìrújú fala ara fi wọ́n ní mi rí nǹkan tó burú bí eléyìí lakin máa zálika wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà al-afdal adamu zikri adamu zikri èyí tó dáa jù ní kó má dárúkọ wọn èyí tó dáa jù òun ni kó ṣe kíni kó má dá orúkọ wọn li anna nas torí pé àwọn èèyàn ya'ni idha dhakartahu farubbama yata'assabun tó bá fi lè dárúkọ rẹ̀ yóò di pé wọ́n parata fún wa idha qulta al ṣùgbọ́n tó o bá sọ̀rọ̀ ń pa pé nǹkan báyìí ò tọ́ nǹkan báyìí kò tọ́ ìlànà tí ò bá mú ní láì dárúkọ ẹni yẹn ba'udati shubha ìrújú yẹn ni yóò jìnà lakin alladhi yukhsha minhu aidan an hadha ar-rajul idha lam tu'ayyinhu qad yaqulu qawlan fasida ṣùgbọ́n nǹkan tí yẹn tún bẹ̀rù ni pé ẹni tẹ́ ẹ bá dárúkọ rẹ̀ ó lè sọ tí ò da wala ya'rifu an-nas annahu fasid àwọn èèyàn nímọ̀ pọ́rọ̀ tó sọ ọ̀rọ̀ tí ó dání àwòrẹ́rù fásit àbí ọ̀rọ̀ tó ṣe pé ó dání li'annahu laysa kullu ahadin yudriku ma yaqulu al-mutakallimun kò ń ṣe gbogbo èèyàn náà ni ó máa ti sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń sọ wa ya'rifuna ma'nahu tọ́dẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ lakinnani ana urajjih da'iman wọ́n ní ṣùgbọ́n èmi tí mo prefer ní gbogbo ìgbà adama ta'arrud li shakhsi bi'ayni kéèyàn má mention ẹni yẹn gangan fúnra ẹ̀ illa idha da'ati al-hajatu awi ad-darura li dhalik àbí tó bá ṣe pé nídìí béèrè fún àbí necessity béèrè fún fa hadha shay'un akhar so eléyìí issue mi nìyẹn sẹlẹyìí gẹbi mo sheikh ibn alayhi rahmatullah ìgbà tí wọn ṣe ṣáriwò. jami maram sọ ó ń sọ fún wa pé tí ó o study situation. The Guidance Facebook page. Follow, like, and share.